kí ló máa ń ṣàwa yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. bílẹ̀ yorùbá ṣe ń dàgbà lọ́gbọ́n ẹ̀wà yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dánúrò ní àbí kí ni ìṣòro wa gan. kí ló máa ń ṣàwa yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. ní glory omijé máa ń gbọ́n mi tí mo bá ń ronú nípa yorùbá torí ilẹ̀ yorùbá yìí o ó ti yẹ kó ti tẹ̀síwájú àtọmọdé àtàgbà ọ̀tẹ̀ ló ń ba ògo wọn jẹ́ mo ní bóyá nítorí ọ̀tẹ̀ ni wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá gan torí látijọ́ ta ti ń ṣọ̀tẹ̀ mi orí bí ọ̀tẹ̀. àwọn tí mo ń wòye ó ń ba Yorùbá lórúkọ jẹ́ àbí kí ni ká ti gbọ́ òòpá wa gan là ń ṣera wa èwo ni ká ti fi ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí kálédèpò ká máa jẹra wa lẹ́sẹ̀ sódà ọmọ yorùbá ò lè sùn kí wọ́n ro bí yorùbá ṣe dá gbogbo tán foríro bí wọ́n ó ṣe sọmọ làkejì níbi ibi táyé lajú dé yìí sótún yẹ káwa yorùbá ṣera wa ṣe bí ó yẹ ká lè parapọ̀ káwo bí yorùbá ṣe dá yorùbá ẹ ò dẹjọ kẹ́ ẹ jẹ́ kájọ. bínúbínú ọ̀tọ̀ dùnràndùnràn ọ̀tọ̀ rélé lọ mẹ́sìwá ọ̀tọ̀ ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ọ̀rọ̀ ń bígè ọba dùbí látàrí pé àwọn kan lọ ibì kan àwọn kan ò lọ ibì kan oríṣiríṣi ọ̀rọ̀ ló from different angles now oríṣiríṣi àwọn èèyàn ní ń sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ní ń pè wá lórúkọ ó kọ tó wetí gbọ́ èyí tí ò wetí gbọ́ ó kọ tó bá wa lára mu èyí tí ò bá wa lára mu bọ́tì oríṣiríṣi ẹ̀ka. E lọ̀rọ̀ yẹn pa um, ó pín sí ọ̀nà méjì àwọn kan nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media àwọn kan láàrin àwọn èèyàn ìlú mo wá ní ó yẹ ni gbogbo kọjọ owó alágbàfọ̀ kò tọ́ sàtọ̀ ó lé lẹ́nu yẹ ni gbogbo kó pèsè ná kì í ṣe bí atọrọ jẹ bí ráìsì bá ń pàkúta kì í ṣe bí atọrọ jẹ ọ yẹ ni gbogbo kó pèsè ná kò tọ́ sàlùbàtà náà mo wá rí i pé àwọn nǹkan kan ń bẹ. tọ́já pé béèyàn bá ń dé mọ́ra dé mọ́ra dé mọ́ra ó lè gbẹ̀mí èèyàn ọ́ tí ẹ̀mí èèyàn bá bọ́lé lórí ara yóò ní mọ tí ń ṣẹlẹ̀ mùsùlùmí ń gbàwẹ̀ ó lóun ò dátọ́ mi ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún bọ̀ọ̀bá lọ́lọ́run rínú jáyé náà ó ròde ìpele tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé wàá ọlọ́run rínú mi ọlọ́run rọkàn mi ọlọ́run mọ̀ pé mi yìí sọ̀dàlẹ̀ ó lọ́mọ wípé mi ò ṣe lágbájá tàbí tàmẹ̀dùn and we have played maturity enough as far as i'm concerned we've tried our best a ti defend èèyàn wa ìyẹn CSI olóyè Sunday Adéyẹmọ Ìgbòho a ti defend ẹ kọjá àlà we have paid our dues we've paid our sacrifice a ti gbìyànjú agbára wa kọjá ń téèyàn lè ṣe fún ọmọ tí wọ́n jọ bínú ilé kan náà ṣùgbọ́n mi àkàndá fẹ́ sọ̀rọ̀ lénìí majority àwọn tá a jọ involve wọ́n lè má lè sọ̀rọ̀ because àwa tí ọ̀rọ̀ yìí gbèrú jù àwa mẹ́rin náà ni that is myself sokoti alágbẹ̀dẹ ọ̀run omíyalé àti ṣúgà ìdí tọ́jà kọ́gbà mẹ́rẹ̀ẹ̀rin rò ó ní pé àwa pẹ̀lú wọn lọ́jọ́ ń ṣe Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwa kó tó wá sọ wípé tó àṣemọ́ àwa yàbàrá nínú ẹ̀ ni pé akéde àtìlẹ́yìn fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú ẹ̀ ni pé à ń campaign fún Tinubu nínú ẹ̀ ni pé à ń defend Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwa yẹn ni wọ́n wá ń àtáàkì jù látàrí pé àwọn èèyàn kan wọ́n ń pè wá lọ́dàlẹ̀ again ńgbà tí wọ́n rí wa lọ́dọ̀ alhaji musiliu ayinde mc olúọmọ wípé how manage from sunday igboho to mc olúọmọ everybody wá bẹ̀rẹ̀ sí ní sọ opinion wọn èyí tó ráìtì èyí tí ò ráìtì èyí tó rọ̀ǹgì èyí tí ò rọ̀ǹgì wípé ah owó ni owó ló jẹ́ wọn lọ ah ayé mà le o yorùbá wọ́n sì ti ọmọkùnrin sẹ́nu kínní tán wọ́n sì wá yọ sọ́ọ̀kì. So mo wá ní kí n wá correct àwọn impression kan tán bá pọ́n tìyàn síbi kan wọ́n yọ sọ́ọ̀kì kò sí nínú àwa mẹ́rẹ̀ẹ̀rin tó ti Ìgbòho síbi tọ́wà yìí ṣùgbọ́n àwa mẹ́rẹ̀ẹ̀rin la sa ipá wa kí Ìgbòho lè jáde kúrò níbi tọ́wà àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn ni wọ́n ń kan Ìgbòho ní àmà ìrọ́pọ̀ ọ̀rọ̀ àlùfàṣà pọ̀ propaganda pọ̀ me will say the truth omíyalé ò lè sọ ṣúgà ò lè sọ sòkòtì ò lè sọ because majority àwọn tó kù nínú blogger àbí sọ̀rọ̀sọ̀rọ̀ yorùbá nation tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì sẹ́kù nínú yorùbá nation tí wọ́n sọ̀rọ̀ yorùbá nation wọn ò mọ fáàtì àwa tá a mọ fáàtì àjù mélòó lọ nínú àwọn tó wá lè sọ èmi jẹ́ kan ìdí ni wípé majority àwọn èèyàn ń ronú nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọn ò ronú nípa àwa òye òye wọn páwa náà ní kàríà òye òye wọn páwa náà lórúkọ tá à ń bíòdì sílẹ̀ dàrọ́mọdọ́mọ wa òye òye wọn pé gbogbo tí ń ṣẹlẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára social media ò kí ń gbàgbé ó ń kíìpù ẹ̀ òye òye wọn pé. Pe báwọn kan ṣe ń fọn rere Ìgbòho pé hero ni legend ni làwọn kan wá ń sọ̀rọ̀ tiwa pé ọ̀dàlẹ̀ ni wá traitor ni betrayer ni ṣe wàá gbàgbé pé gbogbo alálẹ́bí la lọ́mọ lélẹ̀ tó túmọ̀ sí pé lọ́jọ́ iwájú possibly kíní ilé àfẹ́ẹ̀tì ọmọ tàwa náà wáì tá àwa kúkú sísọ lójú eégún káṣù tọ̀rọ̀ àmáìdì o ṣe gbàgbé pé mo ti sọ wípé kí outsider má bá wa dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni ìsúnṣe ò ní tètè mọ̀ bó ti níyàwó mẹ́rìnlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba tó níyàwó kan that is orí tí ọjọ́ bẹ̀ sísan ò ní yé tami sílá Ìgbòho ọ̀lọ́ta Ìgbòho gangan lọ̀tá Ìgbòho Ìgbòho gangan lọ̀tá ara rẹ̀ now ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti ń fi sọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ me we say it lónìí and ẹni tó bá gbìyànjú láti pè mí láti bẹ̀ mí kò ní jèrè ọmọ so ojú àánú màá di ojú àánú kan màá di ojú àánú màá wá láti kálẹ̀ lénìí that means n tẹ́ ẹ̀ gbọ́ rí èmi àkàndá ọ̀ sọ irú èèyàn tí gbòó jẹ́ èmi àkàndá ọ̀ sọ because òye tó yé mi ni pé majority yín tàbí majority àwọn èèyàn tí ń sọ̀rọ̀ tí ń kàn wá ní àmà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní làákàyè wọn ò sì láròjinlẹ̀ ẹ gbọ́ o ìdí àìní làákàyè wọn lélẹ́yìí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń dìfẹ́ǹdì Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ là wá ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ẹ̀ wá béèrè ẹ̀ wá wádìí làákàyè àtọpọlọ yín ọ̀wá sọ fún yín wípé ó máa ní nǹkan kan tí àwọn èèyàn wọ̀nyí rí but still n tẹ́ ẹ lè sọ náà ni pé we still love Ìgbòho kọ́sẹ́ńtọ́ sọ pé kẹ́ ẹ má fẹ́ràn Ìgbòho àfẹ́kẹ́ kórìíra ẹ̀ òòrè ló dìbí fáwa má proof ẹ̀ ń ṣàlàyé níṣẹ́ tẹ̀lé ọ̀rọ̀ yìí yọ gbà mí tó part one part two part three tí ó bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí n bá ti bẹ̀rẹ̀ part one mo láǹfààní àti sọ fún yín pé tí n bá padà tí n bá dé part three mi ní mẹ́nu dúró because mi ò kí ń gbé ìgbésẹ̀ kí n regret láyé mo máa ń sá láti gbé ìgbésẹ̀ because tí n bá ti ọ̀nì ní mí ọ̀nì lójú máa ń ti ohunkóhun tó gé nǹkan jẹ ṣùgbọ́n bọ́n bá gé jẹ tán ojú a ti òun láti pọ̀ ọ́ lẹ̀ I have nothing to lose whatsoever mi ní nǹkan kan láti pàdánù bóyá níbi tí gbòó wà o àbí tó bá jáde o àbí ní friendship wa àbí ní relationship wa I have nothing whatsoever to lose to lose why èèyàn ń fẹ́yàwó èèyàn ń kọ̀yàwó lẹ̀ èèyàn ń lọ́kọ èèyàn ń kọ́kọ́ lẹ̀ àti rẹ̀ ń tó dis òònù ọmọ ẹ̀ àti rẹ̀ ń tó dis fada bàbá ẹ̀ àti rẹ̀ ń tó dis mọ́dà mọ̀mọ́ ẹ̀ ayébáyé láti bá tọ́rẹ́ méjì jọ wà tá a pè wọ́n lọ́rẹ́ mumu tá a pè wọ́n lọ́rẹ́ múlẹ̀ at the end of the day tí wọn ò sì ní jọ sọ̀rẹ́ mọ́ tó kún ọ̀rẹ́ dẹ̀ máa rẹ́já láàrin wọn bẹ́ẹ̀ bá wá bí ọ̀tún yóò rí nǹkan kan sọ so nbẹ bá bí òsì yóò rí nǹkan kan sọ ni Yorùbá fi sọ wípé àìgbọ́tẹnu ẹ̀gà ńlẹ̀ fi ń pẹ́ yòókù ń pàtó bẹ́ bá farabalẹ̀ ẹ listen ẹ gbọ́ nǹkan tẹ́gà ń sọ that means ẹ̀ ń rólé apá kan dá kan sí agbẹ́jọ́ ẹnìkan dá niyín àgbà òsìkà niyín lára yín lẹ wá ń kó bá gbòó lẹ sì fẹ́ kó bá gbòó lẹ wá ń tì gbòó lẹ sì fẹ́ tì gbòó pa yes now majority àwa tá a súnmọ́ gbòó ni ò wá bá gbòó ṣe mọ́ majority àwa tá a lè kú nítorí ìgbòho ni ò wá bá gbòó ṣe mọ́ làákàyè àtọpọlọ yín ọ̀wá sọ fún yín pé ó máa ní nǹkan kan tó important táwọn èèyàn fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe gbogbo ìgbésẹ̀ tí mo gbé pátápátá mo láǹfààní àti sọ fún yín pé mo gbé pẹ̀lú ọkàn mi ni ó wù mí nínú ẹ̀mí ni mo dẹ̀ ní reason tí mo fi gbé mo mọ̀ọ́mọ̀ ni bóyá torí owó ni o bóyá kì í ṣe torí owó o I am less concerned about that tèmi ni wípé mo ń ṣe nǹkan tó wù mí láti ṣe ntọ́ convenient fún mi láti ṣe ntí mo fẹ́ láti ṣe kì í ṣe nǹkan tẹ̀yàn tì mí láti ṣe. now tẹ́ni ọmọ ológo sọ̀rọ̀ ń jò ní ìjọ́rí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbogbo wa náà la sọ̀rọ̀ pé ẹ̀kọ́ ìbá ṣe ilé àná ó ṣe ilé àná ọ̀já sanko sí. Si ìbá tí mo jóun kéne kankankan bọ̀ létà mo sọ fún yín pé ọmọbìnrin yẹn rí kó tó sọ ṣùgbọ́n mi ò lọ fọ́dà níjọ náà now bọ̀dá Sunday àárọ̀ he was very very close to olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọbàjà alájì emir àṣekún ńlá máa ń pè ní gbákejì Ìgbòho Ọbàjà Omíyalé Ṣúgà àti mi ayẹra náà o bọ́bá wa jẹ̀mí lẹ́yìn ni ìbá ti pè wá lọ́dàlẹ̀ ìbá ti pè wá lórúkọ lára àwọn nemesis olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òní Kóìkí wà kí ló fà tá àkílẹ̀ olóyè Sunday Ìgbòho èmi Àkàndá ó sọ lónìí Tinubu ni ìjọba ni I will say it mo ti sàlọ̀ síwájú ìjà sẹ́mọ̀ pọ́wọ́ ní síwájú ijó gẹ́gẹ́ àlò ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sánmilé fógun ogun ní wá fògùn ní fògùn àṣẹ ìdúró àtògùn àtògùn ní sọlé dáhoro àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn mo ti sàlọ̀ síwájú ìjà wípé kí ẹni tí ọ̀mọ̀dí ọ̀rọ̀ kó má bá wa dá sí i náà o tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ìkíni nemesis olóyè Sunday Igboho ṣùgbọ́n dàbí ẹni pé ó ti gba abẹ́rẹ́ so kò gbó mọ́ tàbí tí bá ń gbó abẹ́lẹ̀ ni ti ń gbó so àwọn tó wá jájá nìsín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ táwọn náà fẹ́ ṣó tálẹ́ǹtì àwọn làwọn bíi Yorùbá Wuyì àwọn làwọn bíi Saheed ibi àwọn làwọn bíi kí lorúkọ Yèyé Dára Ǹkò àwọn ni ready made ajá tí ń bẹ́ńlẹ̀ tí ń gbó lọ́wọ́ báyìí ẹnu wọn ló ti dùn pọ́ dàlẹ̀ lẹ́nìkan but àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń sọ̀rọ̀ knew nothing about Ìgbòho kò sẹ́ni tó mọ̀ nǹkan kan gba Ìgbòho nu wọn yes I can state that categorically now yóò máa le o yóò máa le o ọ̀rọ̀ yìí yóò máa le o àjàǹtí ẹ̀ le yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn ó mọ̀ lẹ́yìn àjàǹtí ele mọ̀wé tó àjàǹtí ele mo kìlọ̀ tó àjàǹtí ele wọn ò gbọ́ ní àjàǹtí ele. ó tọ́ sí àwọn tí wọ́n wà níta tí wọ́n bú wa sọ̀rọ̀ wa láì dáa ìdí ni pé ìyàtọ̀ kọ sí wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ not insider Ìgbòho fúnra lára ẹ̀ ní gbọ́ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ yẹn ní kẹsẹ́ dèwé bó ṣe bó ṣe rìpọ́ọ̀tì wa fún wọn ní reaction wọn. Ìgbòho ní nọ́mbà one tó yẹ kó pè wọ́n ṣàkíyèsí àwọn èèyàn yóò dẹ̀dá lẹ o tèmi ni wọ́n ń ṣe o that is a big error. Ìgbòho ń ṣe nǹkan míì lẹ́yìn ó ń ṣe nǹkan míì ní gbangba. Ìgbòho tó jáde tó àwọn agbẹnusọ wípé òun ọmọ nípa bá a ṣe lọ sọ́dọ̀ àwọn olóṣèlú láti kéde àtìlẹ́yìn fún Tinubu he was calling another person lẹ́yìn wípé òun mọ̀ bá a ṣe wá síbẹ̀ and that um, bí wọ́n bá ṣe máa sọ̀rọ̀ lórí freedom ló jẹ́ pàtàkì ọ̀rọ̀ méjì nìyẹn Saheed Raden sọ nínú ọ̀rọ̀ tó sọ wípé bí Ìgbòho bá fẹ́ kúrò níbi tó wà kò sẹ́ni tó lè assist ẹ̀ nínú wa mélòó lára wa ibi lọ́pàá wa lọ Ìgbòho wà ní nọ́mbà Tinubu fúnra ẹ̀ àbí Tinubu ò ní nọ́mbà Ìgbòho Tinubu bá fẹ́ bá Ìgbòho sọ̀rọ̀ and that bí Ìgbòho bá fẹ́ wọ Nàìjíríà lọ́la kò sí baba ńlá kó ẹni tó lè dá a dúró ní bọ́dà ọlẹ́ni ọba lórí méjì kó dúró sí bọ́dà kó sọ pé kọ́mọ kọjá ìtàkùn tó ní kérin ọmọ wọ̀dù àtòun àti irin ni wọ́n jọ ń lọ fine ìdùnnú wa ni yóò jẹ́ bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá lè dé lọ́la because we can't wait to see him free again kó jẹ́ free man padà kò affect wa kò affect mi kò affect anybody because ẹni tí kíkí ẹ̀ ò yó ni àìkí ẹ̀ ò pààyàn lébi igi súnmọ́gi ńlọ́bọ́ fi ń yọ̀ àpọ́nlé ni four man ẹnìkan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin bọ̀dá àǹtí dáàdì mọ́mì àpọ́nlé ni. ọmọ mọ́ pa mí ọmọ mọ́ pa mí iyì ń bẹ́ẹ̀ ni o bó bá ti di mọ́ ọjọ́ mọ́ parẹ́ àbùkù ti débẹ̀. Ìgbòho wà zigzag kò wá straight forward and anybody tí ó bá ti wà straight forward ó ti lose trust mi àmì ò kì í trust èèyàn lẹ́ẹ̀mejì ń tèmi I don't trust you twice no mi ò trust èèyàn lẹ́ẹ̀mejì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní mọ iyì mi lónìí òdì yes majority àwọn èèyàn tí wọ́n against mi lónìí wọn ò ní mọ value mi lónìí òdì lọ́la later ni wọ́n máa tó mọ̀ wípé this man is very very right or always on point always truthful èmi ò wá try láti sọ pé kẹ́ ẹ gba tèmi lónìí tàbí kẹ́ bìlífù mi lónìí no ìgbàkígbà tí òye bá yé kẹ́ ẹ gbà á ṣùgbọ́n torí pé mò ń de mọ́ra mò ń de mọ́ra mò ń de mọ́ra wípé tó tó bá tásìkò àṣírí ọ̀rọ̀ padà tú torí pé a wá sọ wípé Ìgbòho dàbí ilé tá a kọ́ ni a gbọ́dọ̀ fọwọ́ ara wa fà lulẹ̀ ọwọ́ àwọn ẹnjìnrín àwọn èèyàn lábẹ́lẹ̀ àwọn yẹn wá ń sọ̀kò ọ̀rọ̀ sí wa wọ́n wá ń sọ wá lórúkọ meanwhile n tí wọ́n dẹ̀ ń sọ ayé wa ń bèlè fún wọn n tí wọ́n ń sọ ayé ń gbà wọ́n gbọ́ because problem tí ìran Yorùbá ní ni tàbí kí n sọ pé Africans generally ò ní pé tẹ́nìkan bá ti comment bad comment àwọn èèyàn tó kù wọn ò ní wo ohun tó ṣẹlẹ̀ mọ́ o wọn máa ma comment bad comment bad comment lọ ni. a lọ sọ́dọ̀ MC Olúọmọ is there any crime in that? is MC Oluomo not a human being? Does it mean pé when I am your friend I should be enemy to others? No, that is not my life. My life is àṣírí tó o bá fi sí mi lọ́wọ́ mi ò ní tu fẹ́ ni àṣírí tẹ́ni bá fún mi mi ò ní tu fún wọ. àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́ni tó bá ti lè control three bedroom flat pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ́nu ẹ̀ ó lè control dídì ìlú ó lè control pínlẹ̀ I, I have people's management bọ́n ṣe manage èèyàn ọlọ́run dá mi complete wá ni ntọ́ bá ti bọ́nù mi ti bọ́ sọ́run ṣùgbẹ́sẹ̀ tẹ́ ń ṣẹ̀ mí ẹ̀ṣẹ̀ tí gbòó ṣẹ̀ wá ó ti ń débi lifetime something Ìgbòho lórúkọ tiẹ̀ mo ní orúkọ tèmi dáyà gàbádáyà Ìgbòho lọ́jọ́ iwájú tiẹ̀ mo lọ́jọ́ iwájú tèmi gàbádáyà ọjọ́ iwájú tèmi ọ̀gbọ́dọ̀ àfẹ́ẹ̀tì tìgbòho tìgbòho ọ̀gbọ́dọ̀ àfẹ́ẹ̀tì tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣègede ń dágbá. òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òrètẹ́ ìyàwó lọ ṣọ́ọ̀ṣì ni a ti defend Ìgbò normal time tó yẹ ká because time is money one has to spend it wisely everything is time ìgbà ara là búra ẹnìkan ibú Ṣàngó lẹ́rùn mo sọ ní January pé tí Ìgbòho bá yẹra fún Yorùbá nation ní mọ́mẹ́ǹtì yẹn ó máa níyì kò nídìí ọ̀rọ̀ púpọ̀ kò sẹ́ńtọ́ sọ pé kọ́jọ́ yẹn òṣèlú tàbí kó kéde àtìlẹ́yìn fólóṣèlú kọ́kàn sọ wípé ibi tá a bá dé yìí mo rí i pé kò tí ì sọ́nà ń bẹ̀ àti ìrẹ́dẹ̀ mo yẹ̀ bá ná mo fẹ́ sinmi díẹ̀ tó bá di July Ìgbòho máa pé ọdún méjì ní Kútọ́nù bèrè bí àwàdà àwa wá ń sáré káàkiri ọkàn wọ̀ wá balẹ̀ nu wọ̀ wá dùn sí pòsíṣàn tó wà bíkọ́sì àwa débẹ̀ àwa mọ pòsíṣàn tó wà. mọ́dẹ̀ ti sọ́njọ́ tí wọ́n mú Ìgbòho wípé kò sí méjì tó lè mú kóńbi tó wà yẹn negotiation ni quote me anywhere Nnamdi Kanu ò lè kó ní àhámọ́ DSS negotiation ni alágbára kankan ò dẹ̀ sí níbi kankan tọwọ́ ọlọ́pàá bá ti mú ọ tán bá ti fi ọ sínú sẹ́ẹ̀lì òfin lókù tó lè mú ọ kúrò ńbẹ̀ ọba àfọlọ́pàá létí ọba àgùn wọn ní nǹkan ọba àgbà wọn lẹ́sẹ̀ ọba àjàn wọn mọ́lẹ̀ ọba àfàsọ wọn ya má wọ̀rí ìwọ sáwọnú station wọ́n mọ̀ pé jésù ìṣe mùsùlùmí ànábì kálílóyà tán bá ti lè fi ọ́ sínú sẹ́ẹ̀lì ń tí wọ́n ti rin lẹ́nu my dear brother gbogbo oògùn tó o ní gbogbo agbára tó o ní kò ṣiṣẹ́ mọ́ bọ́n bá wá ṣe mistake mú ọdọ́gba ẹ̀wọ̀n àfẹnitọ́ máa break prison lókù that is prison break tán bá dẹ̀ mú ọ wọ́n máa lọ fi ọ sínú dungeon ni. Saheed Rain sọ pé àríbípaniwá we agreed. ibi lọ́pàá wa lọ síbi àwọn ibi tá à ń lọ agbàgbọ́ agbà bẹ́ẹ̀ ṣùgbọ́n fúnra Saheed Ire ó yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ máa play ẹ̀ ó yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe bí ẹni ń gbìjàgbò àáyá ni wọ́n kí là ń pè láàyá ẹ̀yà ọ̀bọ ni àáyá ló tójú ọmọ ẹ̀ ṣe ń jò ní ló fi gígùn lójú ló bá lójú that is ẹ ń rò pé òun fẹ́ tó nǹkan ṣe tí ń ba nǹkan jẹ́ why because you don't you people don't take us seriously èmi ti kìlọ̀ ń jò ní pé ntó lè mú mi má sọ̀rọ̀ o kí wọ́n sọ fáwọn ajá tí ń gbòyè kí wọ́n má sọ nǹkan kan pa ẹ̀ mọ́ kí wọ́n sì má pè wá lórúkọ mọ́ and that kí ara àta ọmọ bá wa dá sí i tá a bá fẹ́ ṣètò àmọ́ ṣètò àmì kébìlì nínú ilé gbogbo àwọn wèrè tí ń sọ̀rọ̀ yìí wọn mọ̀ gbèsè tí ń lọ lábẹ́lẹ̀ láàrin wa. yes i can state categorically ẹ̀yin ń bú wa Ìgbòho ń negotiate pé kán mú wa wá ká wá yanjú ọ̀rọ̀ láàrin ara wa á dẹ̀ sọ́pà wá. ẹ̀yin dẹ̀ ń rojọ́ tí ò ní di ń ta ẹ̀dẹ̀ ń pè wá lórúkọ tí ò ní di ń ta. bó bá mọ̀ pé òun ọ̀sẹ̀ wá kí ni fẹ́ reconciliation fún and I was the first láti sọ pé I am not going anywhere o èmi ò níbi kankan tí mò ń lọ because mi ìbẹ́ni kankan já mi ìdẹ̀ ready láti settle anything pẹ̀lẹ́ nìkankan. Ìgbòho lè gbàsọ lára mi láàrin ọjà kọ́ wá dàbò mi ń kọ̀rọ̀ mi nígbà mọ́. Àtẹ̀lólóṣèlú alọ́ ọ̀dọ̀ MC Olúọmọ tá a bá ní hidden agenda a ní ya fọ́tò ń a ní rìkọ́ọ̀dù fídíò ń bẹ̀ a ṣe gbogbo ẹ̀ka ẹ̀ lè bá a rí náà ni kó lè wọ̀n rẹ́kọ̀dù. now mo sọ pé Ìgbòho nídìí àwọn nǹkan tí ń ṣe. àti ìwọ́nú ilé MC Olúọmọ ìtalẹ́nu géètì la wà wọ́n ń kírun lọ́wọ́ nítòsí ẹnu géètì àdẹ tí ìfẹ́ wọlé ẹnu géètì la wà tá a ti ń ya fọ́tò tí Ìgbòho ti ń sẹ̀ndì píkṣọ̀ wá sáwọn èèyàn káàkiri ṣebí ń tẹ fẹ́ gbọ́nà lẹ́tí ń gbọ́ yẹn kí lọ́kàn kí ló dé ti ń sẹ̀ndì píkṣọ̀ wá pé káwọn èèyàn ó rí o. láti mọ paint wa lọ́dàlẹ̀ ká tó kó nbẹ ni wọ́n ti ń pè wá lọ́dàlẹ̀ ah, àtẹnu àwọn alátẹnujẹ eh, àwọn aríbípa all those things. meanwhile ngbà tá a ti sòsà à ń sòsà. ngbà tá a ti tá a ti ṣe kálukú wa ń gbègbè ayé ẹ̀ ngbà tí gbòò sí ń lé kálukú wa ń gbègbè ayé ẹ̀ ṣé gbòò ń bọ́ mi ni. oríṣiríṣi àwọn èèyàn ní béèrè stupid question lọ́wọ́ mi which I didn't answer n tí mo sọ ni pé mi ò ní explanation fẹ́ nìyẹn kan I owe you no explanation but I only have to come out not to come and defend my, myself o no kágo yẹn fún kọ̀fẹ́kọ̀gbà kọ̀fẹ́kọ̀gbà ò nítorí ẹ̀kọ́ fẹ́ tẹrin no matter what I say today or tonight àwọn tí ò ní gbàgbọ́ ò ní padà gbàgbọ́ mo kàn wá sọ for record purpose. ńgbà ọba di lọ́jọ́ ọ̀la táwọn kan máa sọ pé because tá a bá wò dáadáa àwọn ọmọ Akíntọ́lá ò lè wá bold láti sọ pé ọmọ Akíntọ́lá làwọn. ntí ìran Yorùbá gbàgbọ́ ni pé Akíntọ́lá dalẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ oríṣiríṣi nǹkan dẹ̀ ló lè ṣẹlẹ̀ láàrin wọn tó fi dàbí ẹ̀ ọ̀dàlẹ̀ Akíntọ́lá lè má dàlẹ̀ ṣùgbọ́n tá ọ̀run ọ̀gbẹ́bọ làwọn méjèèjì so àwọn ọmọ Akíntọ́lá ò proud láti jáde síta wá ṣe nǹkan kan tán bá láwọn fẹ́ ṣòṣèlú nìsín ayé òbí wọn tí ó wàá dìgbà náà táwọn ọmọ mi ò fẹ́ ṣe nǹkan táwọn yẹn gba ẹ̀yin bó hmm, nígbà àmọ́ bàbá yín tí bàbá yín ṣe báyìí àwọn náà lè tọ́ka sí pé but nígbà tí ẹ sọ bẹ́ẹ̀ dáàdì mi sọ báyìí for record purpose and for our own dear careers. so nínú èèyàn tí ọlọ́run bá fẹ́ràn lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó lórí èrò kò mọ́ bọ́n ń manage ẹ̀ I am not sorry to say that ọlọ́run fẹ́ràn ẹ̀ gan but kò ní leadership quality tí gbòho bá ń wò mí kọ́ mọ́ gbọ́ olórí gidi máa ń manage àwọn èèyàn tó bá wà lábẹ́ ẹ̀ ni you take care of them. wèrè àwọn èèyàn tí wọ́n ń pe omíyalé ní ọ̀dàlẹ̀ olórí burúkú ni gbogbo yín ni ṣé ẹ gbàgbé ṣé wèrè ara yín gbàgbé ni kómíyalé wà nínú àwọn méjìlá tí wọ́n kó lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbogbo a lọ gangan o a lọ kìsí o a lọ nkankan o omíyalé ní ní rìkọ́ọ̀dù gbogbo fídíò gbogbo nǹkan ṣe ń bẹ omíyalé gbé lè gbò ó tomíyalé bá wà nílé Ìgbòho láàárọ̀ ọ̀dàlẹ̀ kó tó kúrò ń bẹ̀ anything tó bá ṣẹlẹ̀ nílé Ìgbòho ni wọ́n jọ ń bójútó omíyalé wà nínú àwọn tí wọ́n kó náà méjìlá tí wọ́n kó ń lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho do you know ìwọ tí ń sọ̀rọ̀ àlùfànṣá tó ń ṣépè fún wa tó ń pè wá lọ́dàlẹ̀ tó ń pomi alẹ́ ń tírẹ́tọ̀ tẹ́ ń ṣépè fún torí ipa declare support fún Tinubu torí ipa lọ sọ́dọ̀ MC Olúọmọ tẹ́ fẹ́ para yín lé lórí ǹjọ́ mọ̀ pé ṣọ́ọ̀kì pé wọ́n àrẹ́sì wọ́n kó omíyalé lọ sí abuja ṣọ́ọ̀kì ọ̀hún lọ fa sickness ara ìyá omíyalé mọ̀pọ̀ gbọ́ bẹ́ẹ̀ mọ̀pọ̀ mọ̀ rabọ̀rẹ̀bọ̀rẹ̀ nìyá omíyalé jálá ìsísí ni màmá yẹn dágbére fáyé fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń wò mí dáadáa kò kí omíyalé kú àsẹ̀yìndè ìyá ẹ̀ lásán Ìgbòho we always call you only when he needs you ìgbà tó bá nílò ẹnìkan nìgbòho máa kọ́ńtàtì ẹ̀ ìgbà tó bá fẹ́ kó dìfẹ́ǹdì ńlá sán ní tí wọ́n fi bú tán fi sọ̀rọ̀ sí ọ wá sẹ́ǹdì ẹ̀ sí ọ that is not a good leader. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá sọ pé ah, ah, wíìs olúọmọ olúọmọ is chairman of agbero eh, is stout is kínní kankankan olóṣèlú ni igbádùgójè rò wájà now help me ask them wíìs Sunday Igboho kí ló pò kìkì Igboho kí ló jámọ̀ Igboho tí ì bá sọ̀rọ̀ òṣèlú ńbo ni Igboho ti rówó tí ì bá sọ̀rọ̀ òṣèlú tell me come out and tell me pé kò rí bẹ́ẹ̀ then why attacking us? kí ló dé? so ẹ ò dẹ̀ fẹ́ kí omíyalé ó gbé ìgbé ayé tiẹ̀ ẹ fẹ́ káwí kóńkó gbé ìgbé ayé tiẹ̀ a ti sàlọ̀ a ti pàrọwà títí tí a ti bẹ Ìgbòho drop agitation yìí kò ní future. ẹ̀tàn lọ́wọ́ à ń bẹ̀ wọ́n tàn ọ́ débẹ̀ ni débi tó dé yìí yọrọ ẹ̀ kó ń bẹ̀ onídìí freedom onídìí ààrẹ onídìí family ẹ̀ family ẹ̀ nídìí ẹ̀. ó dẹ̀ sọ wípé ẹnu wa ń rùn àdẹ̀gbẹ́nu wa lọ́wọ́ sáwọ̀ wá ní ìrìn àjò ayé tiwa mọ́ ni. gbogbo ẹni mo bá jà nítorí Ìgbòho kò sẹ́ni ọ̀sẹ̀ mi nù wọn rí èmi àti wọn ò pàdé rí àgbúnra wa rí. kíni Ìgbòho wá sí láti bá ń sọ̀fù problem láàrin wọn dọ̀sí mi pé tí n bá bá àyànjà mi gbọ́dọ̀ parí ìjà pẹ̀lú ẹ̀ ọlọ́run ò dé mi bẹ́ẹ̀ because mò ń bẹ lọ́n mò ń sẹ́ lọ́n mò ń bẹ lọ́n ó dẹ̀ ń gbọ́ àdúrà ó dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń gbọ́ ẹ̀bẹ̀ mi wáì tí mi wá nílé lajà pẹ̀lú ọmọ làkejì mi ọlọ́run ò dé mi bẹ́ẹ̀ mi ìwà rú ilé ayé bẹ́ẹ̀ ilé ayé tí mo wá ni pé mo máa ń fàyè gba dialogue ọ̀sẹ̀ mi màá sọ n tó ṣe fún mi possibly tí n bá sọ fún ọ tó o bá ṣàlàyé ó lè jẹ́ wípé mo misunderstand ẹni. bóyá nínú àlàyé ẹ bóyá ọ̀sẹ̀ mi. bó o bá dẹ̀ ti sọ wípé tó o bá ti bẹ̀ mí àbí tí n bá ti rí ibi tá a ti lè parí ẹ̀ ó ti tán ó ti tán lọ́kàn mi ó ti tán forever nìyẹn. mi ní sọ fún ọpọ́ tán kí n tó wá wà míì lábẹ́lẹ̀ ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ ni mo fi sọ wípé èèyàn sùn láàyè ìjọ àbákú là á dèrè kọ́lọ́ngàn má ti jà kú kan tó sọ pé àṣẹ dáa. majority àwọn tó criticize Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lánàá ni wọ́n wá yìn lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń yin Abíọ́lá lónìí pé àwọn ni àwọn lọ́jà democracy bá ní wọ́n ń bu lánàá ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbá tabiola lónìí o so lórí ọ̀rọ̀ olóyè Sunday Adé ọmọ Ìgbòho a ti try best wa a ti gbìyànjú agbára wa a ti ṣe nǹkan tọ́lọ́run ọba ní ká ṣe bóyá majority àwọn èèyàn máa túmọ̀ tí wọ́n ń pè ní ọ̀dàlẹ̀ má béèrè lọ́wọ́n ẹ̀ ń tẹ̀yàn máa ń sọpọ́ dalẹ̀ ilẹ̀ ní tẹ́ ẹjọ́ múlẹ̀ èmi àtẹnìkan kò múlẹ̀ rí kò dé compulsory kí n bá àyàn kan ṣe kò compulsory tí n bá wà nínú márèèjì tí ọba sáyọ ń bẹ máa jẹ́ kóbìnrin yẹn ọmọ lọ ámbọ̀sibọ́sí èèyàn ámbọ̀sibọ́sí ọ̀rẹ́ títí kò sẹ́ni tí ń bá láàrin wa àbá náà ọ̀rọ̀ túmọ̀ sí pàǹbá wa ní wa níjà fine kí làwọn ìgbésẹ̀ tí Ìgbòho gbé kí làwọn nǹkan tí Ìgbòho ṣe kí làwọn ẹ̀ṣẹ̀ tó dá kí làwọn tí ń gbèrò láti gbé tí ò lè jẹ́ ká bá ṣe mọ́ láéláé because Ìgbòho ọ̀ràn tí gbòhùn ti ṣàìsí sáwọn èèyàn kan kí lè ro ẹ̀ fún wa I will let you know ṣùgbọ́n mo lálejò ń bè kí n má gbà wọ́n lásìkò púpọ̀ kí n sáré yá five minutes or seven minutes lò pápápá kí n rìlẹ́sì wọn kí n tó wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mo owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ikọ̀ àti ìrìnjò olódùmarè àgbà wòlíì prophet Taiwo Soloye bàbá pápápá ẹ bá ń gbàdúrà fáwọn èèyàn wa ọlọ́run má jẹ̀mú agbé ọ̀gá kábíyèsí ipa nínú ipa agbára nínú agbára àṣẹ nínú àṣẹ òun nínú òun ọlọ́run tó ní gbogbo ayé àti ọ̀run agbé ọ̀gá gba ọpẹ́ wa àmín jésù olúwa gba ẹ̀yìn wa àmín gbogbo ìṣẹ̀dá tí wọ́n rí mi gbọ́ tí wọ́n sì rí mi wò ẹ gbọ́rọ̀ olúwa látẹnu mi ogun tó sọ pé ò ní rọ́nà àbáyọ lórúkọ jésù ogun yẹn máa ṣẹ́wọ́ ni. àmín jésù. oh my god mo máa gbàdúrà ìjẹ́ ń tún gbà fún ọ lónìí mo sọ tàṣẹtàṣẹ pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run tí ogun bá le bí òkúta irin máa ń fọ́ òkúta ni gbogbo ogun tó le mọ́ pò ní bọ́m̀bẹ̀ lórúkọ jésù ogun yẹn máa ṣẹ́wọlẹ̀ àmín tí ogun bá le bí irin iná máa ń yọ irin ni láti òní lọ ogun tó le bí iná nínú ayé rẹ ogun yẹn máa ṣẹ́wọlẹ̀ àmín tí ogun bá wà le bí iná omi ló máa ń pa oró iná hmm. gbogbo iná ogun tó ń jó ọ tó ń jó iṣẹ́ rẹ tó ń jó ìjó ìyàwó rẹ tó ń jó ọmọ rẹ lónìí lórúkọ jésù ọlọ́run máa ṣẹ́ wọlé wàá dẹ̀ rí ọ̀nà àbáyọ ògo ọlọ́run máa farahàn nínú ẹ̀wọ̀n òkùnkùn tí ayé fi ọ́ pamọ́ sí agbára ọlọ́run máa tú ọ sílẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ẹ káàbọ̀ bàbá ẹ̀wọ̀n òkùnkùn ẹ̀wọ̀n òkùnkùn kí là ń pè lẹ́wọ̀n òkùnkùn because ẹ̀wọ̀n àtìmọ́lé wà <laughs> ẹ̀wọ̀n irin wà tó jẹ́ pé wọ́n kàn máa fi dèèyàn ni kì í ṣe pé wọ́n máa tìyàn mọ́lé oríṣiríṣi nǹkan láyé ń pè lẹ́wọ̀n oríṣiríṣi nǹkan là ń pè lẹ́wọ̀n shane uh, ẹ̀wọ̀n ni hmm. inú túbú ẹ̀wọ̀n ni hmm. ìwà lẹ́wọ̀n òkùnkùn. ẹ ṣe sà ẹ gbọ́ mi sà ọ̀pọ̀lọpọ̀ ń gbé ìgbé ayé sà hmm. tá a rò pé òun òun free ṣùgbọ́n tó wà nínú ẹ̀wọ̀n ẹni tó yẹ kó máa rí jẹ tí ò rí jẹ sà ó wà nínú ẹ̀wọ̀n òkùnkùn sà hmm. ẹni tí gbéyàwó ẹ̀ tó dùn láàárọ̀ ṣùgbọ́n nígbà tó dọ̀sán tí gbéyàwó bẹ̀rẹ̀ sí ní kan mọ́ lọ́wọ́ hmm. tí bùjókòó bẹ̀rẹ̀ sí ní gbóná mọ́ sà hmm. ìgbéyàwó yẹn ti wà nínú ẹ̀wọ̀n òkùnkùn sà ẹni tó gbéra kúrò lórílẹ̀‐èdè nàìjíríà pé ìlọ tí mò ń lọ mo fẹ́ lọ sọ́hún kí n lọ ṣe àṣeyọrí kí n kó ohun rere kí n kó wá sí nàìjíríà padà tó dọ̀hún tí wọ́n jẹ́ kó rí ìwé ìgbélú gbà hmm. ṣèbí gbà tó bá gbàwé ìgbélú ni ó lè rí iṣẹ́ tó tẹ́ lọ́rùn hmm. tí òfin ni máa ṣẹrú irú ẹni bẹ́ẹ̀ inú ẹ̀wọ̀ òkùnkùn ló wà hmm. ẹlòmíì gan wọ́n tiẹ̀ tó fún un níwèé sà ṣùgbọ́n sà bó ṣe ń ṣiṣẹ́ tó sà kò ní àkójọ inú ẹ̀wọ̀n òkùnkùn ló mà wà <laughs> sá àmàyà sádàlì kaba ẹ gbọ́ mi sà mú pàṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmì ṣe gbọ́rọ̀ olúwa nínú ẹ̀wọ̀n tí ayé fi àyàn. ẹ má bínú jàre now yeah, okay uh, bàbá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ìdè òkùnkùn ẹ má bínú uh, iná yẹn ló ṣe bákan bákan ẹ bá ń tún àlàyé yẹn ṣe ìdè wo là ń pè ní ìdè òkùnkùn ẹ̀wọ̀n òkùnkùn jàre ẹ̀wọ̀n wo là ń pè lẹ́wọ̀n òkùnkùn ṣéṣe ìrìn ni àbí tí wọ́n bá fìyàn nu túbú àbẹ́ ọgbà ẹ̀wọ̀n èwo lẹ̀wọ̀n òkùnkùn sà. ẹ ṣe sà bí mo ṣe ń sọ lọ ṣùgbọ́n kí n tiẹ̀ tó tẹ̀síwájú nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà mí wọ́n á ní àdádì àwọn ti fẹ́ pè yín tipẹ́ àwọn ò tiẹ̀ rí nọ́mbà yín ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ẹ lè fi bá mi sọ̀rọ̀ ni plus two three four seven zero two five four seven five four two seven ẹ̀wọ̀n òkùnkùn jẹ́ ẹ̀wọ̀n tí wọ́n máa ń fi ènìyàn sí nígbà téèyàn ò lérò ogun ìdílé bàbá ènìyàn máa jẹ́ òun òkùnkùn fún ènìyàn gbà mí ogun ìdílé ìyá ènìyàn wọn a máa jẹ́ òun òkùnkùn fún ènìyàn gbà mí àwọn ìkà àti ọ̀dájú ènìyàn wọn a máa fi ọmọ ológo sínú ẹ̀wọ̀n òkùnkùn torí pé kó má bàa rógo ẹ̀ lò ẹni tó gbéra ní nàìjíríà tó lọ sókè òkun fún àpẹẹrẹ nígbà tó dé òkè òkun èròǹgbà rẹ̀ ni pé tóun bá dọ̀hún tán kóun ṣiṣẹ́ kóun rọ́nà àbáyọ kóun padà wá sílé ní nàìjíríà kí ayé rí òun gẹ́gẹ́ bí olóríire ṣùgbọ́n nígbà tó dọ̀hún gbogbo ìgbìyànjú ẹ̀ wọ́n jẹ́ kó máa já sí asán ẹlòmíì bó ṣe ń bọ́ kúrò nínú ẹjọ́ kan ni ó máa wọnú ẹjọ́ mi nítorí pé wọ́n ti fi ayé ẹ̀ sínú ẹ̀wọ̀n òkùnkùn sà gbogbo owó tó wù kó tù jọ láyé wípé kò ń tiẹ̀ wá fi ṣe nǹkan re orí ẹjọ́ ló máa fi ló máa máa ná sí hmm. ẹjọ́ tí ò dẹ̀ nítumọ̀ ìyá kan ti bá mi sọ̀rọ̀ rí ó ti ṣe díẹ̀ sà hmm. kí ọlọ́pàá mú yàn kó má túmọ̀ pé òun lòún mú ẹni yẹn hmm. <laughs> nǹkan tó burú ni sà nítorí pé ayé ẹni yẹn wà nínú ẹ̀wọ̀n òkùnkùn ó láwọn drive lọ ní káà ni wọ́n ní o wọ́n dẹ̀ ń drive káà wọn ṣàdédé ni wọ́n bá ní ọlọ́pàá stop àwọn nílùú èbó àwọn dẹ̀ ní exam nǹkan tó burú jù gan ni pé wọ́n ní exam lọ́jọ́ yẹn hmm. wọ́n ní wọ́n nullify exam yẹn number one ẹ̀kejì ń bẹ̀ ni pé wọ́n arrest wọn nígbà tí wọ́n débẹ̀ wọ́n nígbà tí wọ́n yẹ nǹkan tí wọ́n ṣe wò wọ́n ní wọ́n rí nǹkan kan tí wọ́n ṣe ń bẹ̀ hmm. wọ́n láwọn lọ hmm. wọ́n láwọn tún èrè ẹ̀rọ fún examination yẹn again wọ́n ní ọjọ́ táwọn tó fẹ́ lọ fún examination yẹn wọ́n nírú nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tún repeat rẹ̀ ṣùgbọ́n èyí tó wá fọ́nì jù ni pé wọ́n ní nínú ẹ̀sùn tí wọ́n kọ fáwọn wọ́n kọ ẹ̀ fún pé àwọn gbé tírọ́ọ̀kì lọ́wọ́ àwọn òdẹ̀ ní láìsẹ̀nsì tírọ́ọ̀kì tó dẹ̀ jẹ́ pé káà làwọn ní àwọn wá sọ fún wọn pé àwọn ò kódà àwọn ò mọ tírọ́ọ̀kì wà nítorí pé ayé wọn wà nínú ẹ̀wọ̀n òkùnkùn ẹnìkan máa ṣàmì láti òní lọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ọwọ́ agbára tó yọ Pọ́ọ̀lù àti Sílà kúrò nínú ẹ̀wọ̀n lórúkọ Jésù ó máa tú ọ sílẹ̀ ẹgbọ́n mi sà tí wọ́n bá fi ayé ọmọ sínú ẹ̀wọ̀n òkùnkùn hmm. òbí máa ná owó lórí ọmọ yẹn síbẹ̀ náà wọn ò ní jẹ́ ká ayé ọmọ yẹn nítumọ̀ hmm. tí wọ́n bá fi ayé òbí sínú ẹ̀wọ̀n òkùnkùn ẹgbọ́n mi sà ìwọ òbí tó bímọ fún ara wọ́n á dẹ̀ padà jẹ́ kọ́ mọ́rí ẹbí ẹni pé àjẹ́ ni ọ́ hmm. nítorí pé wọ́n ti fi ayé ìyá yẹn sínú ẹ̀wọ̀n òkùnkùn hmm. mo pàṣẹ látòní lọ gbogbo agbára tó fi ayé rẹ sínú ẹ̀wọ̀n òkùnkùn lónìí ọwọ́ agbára ọ̀run kó tú ọ sílẹ̀ ẹgbẹ́ mi sà ẹlòmíì gan tẹ̀ wà níbi iṣẹ́ ó yẹ kó ti ní promotion ṣùgbọ́n wọn ò ní jẹ́ ó ní promotion nítorí pé ayé wọn wà nínú ẹ̀wọ̀n òkùnkùn ẹlòmíì sà ẹni tó jọ ẹ̀ńrọ́ọ̀lù tí qualification tiẹ̀ tún dájú ẹnìyẹn lọ wọ́n á mú ẹni tí ò ní qualification tó dáa wọ́n á fi òun lẹ̀ tó ní qualification tó dáa nítorí pé ayé ẹ̀ wà nínú ẹ̀wọ̀n òkùnkùn ẹ gbọ́ mi sà ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ní òkùnkùn tó jẹ́ pé nígbà tó bá yẹ kí ìgbéyàwó wọn máa so èso ayọ̀ àsìkò yẹn ni àwọn nǹkan tí ò ní ìtumọ̀ akọ̀dédé máa ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí ìtúká hmm. nínú ìgbéyàwó wọn látòní lọ èyíkéyìí tó wù kó ti bára rẹ olúwa sọ fún mi pé òun fẹ́ tú ọ sílẹ̀ èyí tó gbégbé ayé ẹ̀wọ̀n òkùnkùn ti tó olúwa ní pé kó o jájọ gbàdúrà àwọn àṣírí kan ló wà nídìí ogun tó fi ayé ẹ sínú ẹ̀wọ̀n òkùnkùn hmm tá a bá dẹ̀ rí àṣírí yẹn ó ṣeé ṣe kó o máa gbàdúrà káàkiri kó o má ti rí ọ̀nà àbáyọ hmm. ó ṣeé ṣe kí wọ́n gan ti gbàwẹ̀ síbẹ̀ kó má ti rí ọ̀nà àbáyọ hmm. nítorí pé àṣírí kan wà nídìí ẹ̀wọ̀n tí ayé fi ọ́ sí ni hmm. olúwa ní kájọ gbàdúrà wọmísà tó bá pe wòlíì ìwọ ni wàá sọ àṣírí ogun tó ń jà ọ́ tó bá ṣe pé wòlíì tòótọ́ ni wòlíì ni ó àṣírí ogun tó ń jà ọ́ ni ó dẹ̀ sọ ọ̀nà àbáyọ ó dẹ̀ gbé ìgbésẹ̀ ó dẹ̀ rí bó ṣe pé bí ó ṣe ní kó o ṣe á dẹ̀ rí bẹ́ẹ̀ wàá dẹ̀ rí solution sí oh my god mo pàṣẹ látòní lọ lórúkọ jésù wàá rí ìyanu wọ ọ̀pọ̀lọpọ̀ testimony ṣùgbọ́n mi ò ní lè máa dárúkọ hmm. nítorí àkókò mo fẹ́ kí wọn náà gbàgbọ́ ẹ wá gbọ́ nǹkan kan ló wá burú jù o ìjọ tó bá ti ló ti sú ọ ìjọ náà fúnra ara rẹ báyìí ló ti fọwọ́ ara rẹ kọ̀wé nǹkan tí ò dá sínú ayé ara rẹ hmm. má jẹ́ kó sú ọ wòmísà sórí ogun tó ń jà ọ ten percent ni o ọ̀nà àbáyọ ni ninety percent hmm. tó o bá wá torí ten percent tó o bá wá ninety percent báwo ló ṣe fẹ́ pàṣẹ hmm. ogun tó ń jà ènìyàn sà dádì ten percent ní bó ṣe òkó lágbára tó. Wow ten percent ni ṣùgbọ́n àti wọ́ọ̀nà àbáyọ ni ninety percent kéèyàn wá torí pé ten percent pé wo kó wá fi ten percent lẹ̀ kó má wá ninety percent báwo ló fẹ́ rọ́nà lọ. kòsáì ṣe ìyẹn ni wípé má jẹ́ kó sọ lóòótọ́ o ti lọ káàkiri hmm. lóòótọ́ ìwọ gan ti gbàwẹ̀ hmm. kò síbi tó o ti yà ṣùgbọ́n o ti rọ́nà àbáyọ jẹ́ àjọ gbàdúrà hmm. olúwa sọ fún mi pé àkókò náà ti tó tóun fẹ́ tú ọ sílẹ̀ nínú ẹ̀wọ̀ òkùnkùn tí wàá sì rí ọ̀nà àbáyọ lórúkọ jésù wàá rí ọ̀nà àbáyọ. àmì jésù well ohun ẹ̀ tẹ́ntì gbọ́ láti ni ikọ̀ àtìríjọ olódùmarè prophet taiwo ṣolóye kò sí ẹ̀dá tí ọgbọ́n tán àtùpà kan kiri náà rídìí ààrẹ afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn nílò ẹnìkan láti tàn mọ́lẹ̀ sí ọ tàbí láti fà ọ lọ́wọ́ tàbí láti júwe ọ̀nà fún ọ lélẹ̀ tó túmọ̀ sí pé ibi tá a bá mọ̀ làákìlú mọ́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 bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo ìwọ tó lè rí àmì ṣe láti òní lọ lórúkọ jésù ọwọ́ agbára ọlọ́run kó ṣe àwárí ayé rẹ bẹ́ẹ̀ tí ń pè tá a jọ ń gbàdúrà papọ̀ lórúkọ jésù ẹ máa ní testimony ògo ọlọ́run kó farahàn jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ń gbogbo gbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ dá wà láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gáùtù ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ún ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ godwem ìyá ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìí yẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀lẹ́ àti máa jábọ́ ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín lẹ lè kàn sí iléeṣẹ́ Godwin Mujah Àjẹ̀bú bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ Godwin Mujah Àjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mi kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are ìoògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́kọ ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ e ẹ pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògbọ́n ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bù àlàáfíà lójú o. ẹ káàbọ̀ padà ẹ jẹ́ kí n kọ́kọ́ yá ìṣẹ́jú kan láti dúpẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ àwọn tí wọ́n ra stíkà fún mi irun mú lowó ṣòro fàtú hmm, mo rí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ijó tó bá ká ni lára làádì kò kújó ọ̀rọ̀ tí mò ń sọ ń lọ ká mi lára that is um, uh, ijó tó bá ká ni lára làádì kò kújó gẹ́gẹ́ mo ẹ sọ ọ̀rọ̀ tó bá ti káyàn lára lèèyàn máa ń sọ tọkàntọkàn so Mr. Fẹ́mi banjo, wọ́n ra twenty dollars fún mi God bless you sir iná ò ní tán wo yín ẹ̀ní dáláìní ẹ̀ní dẹni àná bákan náà ni mọ̀bọ́yọkùnrin ni wọ́n sliver judas ojelas àwọn ra twenty euro ni wọ́n rà fún mi Mr. Alọ Alọ Ayọ̀ọ́lá àwọn náà ra twenty dollars God bless you sir ẹ̀yin náà fẹ́ ra sticker fún mi because àwọn kan ní mo lọ sọ́dọ̀ olóṣèlú nítorí owó sáwọn èèyàn ronú dáadáa ni mo lọ sọ́dọ̀ olóṣèlú nítorí owó àwọn mo sì tún wá ń tọrọ stíkà pé à yọ̀ọ̀ká dá dísù yọ̀ọ̀ká dátà that means à á jẹ́ pé n ò ní tẹ́ lọ́rùn nu because àwọn olóṣèlú máa ń buwó fún èèyàn ni ìwọ náà fẹ́ ra stíkà fún mi má wo ojú àwọn ọlọ̀tẹ̀ má wo ojú àwọn tó kórìíra òótọ́ ọ̀rọ̀ má wo ojú àwọn tí ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ lọ sísàlẹ̀ ńbẹ ọwọ́ ọ̀tún yẹn ó rí dọ́là sticker ńbẹ no dọ́là icon níbẹ̀ sign dọ́là ńbẹ down below down your down that right hand side yìí nísàlẹ̀ fóònù yín ibi tẹ́ ẹ ti ń wò mí ẹ máa rí sign dọ́là ńbẹ kàn click lórí ẹ̀ yóò gbé wọ ibi táwọn stickers yẹn wà iye tágbára yín bá ká ẹ̀yin náà rà ẹ̀gbà fún mọ́rínlé tí ṣe gbà fún gbàdà lóko ọmọ oko tó ń sunkún búrẹ́dì kó fèsì ránṣẹ́ lé àti pé kó lè bàa jẹ́ kóríyá kọ̀ọ̀kan pọ́sìrì o ṣùgbọ́n ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún bí wọn bá wá fúnra wọn jẹ àjẹpọ̀ wọn ń dọ́wọ́ lóró nù àti pé ẹ̀sùn tèrèǹtèrè ní ìdìbò ìsìnpẹ́ lódò àwòdàrọ̀ gidigba káfi tọrọ mọ́kọ́bọ̀ lówó fi dòdìndì ẹ ṣe bẹ́ẹ̀ sì ń tẹ́tí sí mi etí tẹ́ fi ń gbọ́ mi ò kò ní di ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ láṣẹ well ẹnìkan sọ nínú comment section bí pé you can be relevant in Tinubu's politics no kí ni relevance mi ṣé mo fẹ́ jẹ minister ni àbí mo fẹ́ jẹ governor No. I only play my part when necessary. tó bá wù dáadáa wà á rí i pé kì í ṣe ìgbà tí nǹkan bá lọ ńlẹ̀ tán mo tó máa ń ṣe mo máa ń ṣe nígbà táwọn èèyàn gbà wípé yóò ṣe é ṣe mo máa ń ṣe nígbà táwọn èèyàn nígbàgbọ́ pé táwọn ò wípé táwọn èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ so later ni wàá máa ń padà bọ́ sí àwọn èèyàn yóò wá nílé sọ pé mo bẹ̀rẹ̀ wà á rí i pé kì ṣe ìgbà tó tó dùn ni mo ni mo tó ṣe nǹkan tí mo ṣe mo ṣe ń gbà tí mo fara gba ìbú tí mo fara gba ìpè so bílẹ̀ ayé tèmi ṣe rí nu now à ń sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho's house house attack and fact màá sọ now a wá sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n ń pè táyé lọ́dàlẹ̀ pé káyìndé lọ́dàlẹ̀ tí wọ́n ń bu àyàràǹdíà pé wọn ò ṣèwádìí wọn dáadáa wọ́n dẹ̀ jẹ́ ìkà wọ́n dẹ̀ tún jẹ́wọ́ pé ọmọ yorùbá ni wọ́n lóòótọ́ yorùbá nìkan ni kì í wádìí ọ̀rọ̀ tí fi pọmọ ìyá ẹ̀ lórúkọ gbéran yorùbá àtẹ̀yàmí bá ń jà yorùbá lè ti sọ pé bí yorùbá ṣe é sínú kò ní mọ̀ pé yàmí lọ́jẹ̀bi meanwhile bó bá jẹ́ yà ìgbò ni ara wọn mọ̀ sọ́pọ́ọ̀tì bó bá jẹ́ haúsá ni haúsá ẹgbẹ́ wọn mọ̀ sọ́pọ́ọ̀tì ambọ̀sibọ́sì fúlàní. so um, kí ló fà á tí wọ́n fi àtáàkì ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ṣe because àwọn èèyàn kan sọ pé Bọ́lá Tinubu ò lè pòun ọ̀mọ́ ń pa ẹ̀ ìgbàdógóje èrò wájà ìjọba ò lè ìjọba kan kéètì gbòó ní ìgbàdógóje èrò wájà. kí n tó lọ bẹ̀rùn máa kọ́kọ́ play ọ̀rọ̀ tí Saheed Ire sọ. níbi tó náà ti wá jẹ́wọ́ pé ẹ̀tàn ńlọ wà níbi Yorùbá Nation tóun náà ti lóun wà disappointed ṣùgbọ́n nígbà tí majority wa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kò sí nǹkan kan bẹ̀ mọ́ òun náà wà lára àwọn tí ń ṣépè tí ń bu wa. what an irony ìfarabalẹ̀ mi ní fẹ́ kí kankan wọnú kankan. ẹ wo ẹja kúrò ẹja kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹ̀kọ́ kọlà rárá lórí ọ̀rọ̀ Ìgbòho Sunday Adéyẹmọ tó bá gbé ti bàbá mi yẹn ni ẹja kólà kúrò lẹ́kọ̀ọ́ tí ẹ̀kọ́ bá sọ wípé torí kí wọ́n lè rìlíìsì ẹ̀ kí Ìgbòho lè wálé lòun lòun ṣe lọ́jọ́ yẹn APC orí ẹni yẹn ló burú o orí ẹ̀ burú gan orí ẹ̀ dàrú gan orí ẹ̀ ò pé rárá tí ẹ̀kọ́ bá ń torí àwọn òbí lè máa parọ́ bẹ́ẹ̀ fún yín tí ẹ̀kọ́ bá ń pé à torí kí wọ́n lè fi Ìgbòho lẹ̀ lòun ṣe lọ́jọ́ yẹn torí pé kóun lè gbé bàbá Tinubu mọ́ra ẹ̀ sọ. inú òwe Yorùbá láti máa mú ọ̀rọ̀ yorùbá sọ pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òótọ́ àbá <laughs> ọ̀pọ̀ lápè ọ̀pọ̀ ló wá girigiri bọ̀ díẹ̀ la fi rán ọ̀rọ̀ yorùbá nation kàn jẹ́ nǹkan tó máa ń bọ́dà mi every time because mo ṣe wà mí ìdásí nǹkan rí lórí ọ̀rọ̀ nàìjíríà àbí yorùbá àbí ẹni tí mi ò dá sí rí nígbà tí aláyé dẹ̀ ti jáyé tó ti bí mi bí mo ṣe wà yìí láyé ti jáláyé ti jáyé ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa both any corner anything mo ṣàṣetiri mi ò láìka ṣetiri ayé mi bẹ́ẹ̀ ṣe ń wò mí nǹkan tí bá ti máa ṣe tí n bá ti ní yọrí ẹ̀ mi kì í dáwọ́lé ibi kò yẹ pé bí a mo fẹ́ wòyàn sùn mo fẹ́ gbàyàn mo fẹ́ lo agbára ọlọ́run láti gbàyàn lẹ̀ mo fẹ́ gbìyànjú fún yàn nǹkan tí n bá ti ní dọ́wọ́lé tí n bá ti ní ṣàṣeyọrí lórí ẹ̀ mi ò kì í dáwọ́lé àìdẹ̀ ní láṣeyọrí kò ní jẹ́ tèmi àti yín láéláé kí ni yẹn bọ́dà mi ó dẹ̀ dùn mí gan bọ́dà mi ó dùn mí gan tó bá yẹ pé èmi náà wà lára àwọn business strategy ni ìbá má dùn mí tẹ́lẹ̀ bọ́n mo lè fi ṣí nǹkan tó ń pè ní future we just do it because of our career torí ọjọ́ ọ̀la wa nǹkan tó mẹ́mi join Yorùbá Nation support pé ah nǹkan tó ń ṣe yìí da ẹ̀yẹ́ kájọ support ah ó dùn mí o abájọ tí kan ní wọ́n fi sọ pé owó tó yẹ kí n máa fi jẹun ni mo fi ń pajá kiri ó ga ọ ẹbí ẹ̀kọ́ because bó ṣe rí lára everybody àti ọkàn everybody fi ṣe kíní yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ máa wá wò àwọn ọ̀tá fáwọn kan lánàá wọ́n ti dọ̀rẹ́ àwọn kan torí owó yorùbá yorùbá ló tara wọn lọ́pọ̀ jù torí owó torí ìjẹkújẹ yìí torí mo fẹ́ kẹ́ ẹ fún mi lówó màmá pè yín bọ̀dà bẹ́ẹ̀ dẹ̀ tómi lọ́jọ́ orí bẹ́ẹ̀ tiẹ̀ tómi nípò torí pé mo ti rí nǹkan tí fẹ́ gbà lọ́wọ́ yín màmá pè yín bọ̀dà ta ló ní bọ̀dà òṣì ah ó dùn mí olóyè Sunday Igboho kò ní bàjẹ́ fún ẹ bàbá mi o ẹ̀yin nìkan ni mo rí as number one mo lè parọ́ lẹ́yìn yín ẹ gbàgbé àwọn tó kù eléyìí tó ń ta youtube ń ta youtube eléyìí tó ń ta facebook ẹ̀ ń ta facebook ẹ̀ mo yẹ fẹ́ monetize facebook mi sí kinní ni sí business ẹ̀hún kinní kan máa bá kémi náà máa fi pa mo yẹ ìṣẹ̀fẹ́ ṣe ni mo kàn bọ́n data mo ti gọ́ra mi dandanu kò dẹ́ ṣe pé mo gọ́ra mi bí kì í ṣe pé tí nǹkan bá ti ń ká mi lára lèmi ṣe máa ń hùwà ń tèmi bí bá kí mo mọ̀ kí mo yẹ máa ṣe rádaràdà ṣe gbogbo ayé gbogbo ẹ̀yin tẹ́ ń tàn wá ọlọ́run máa báyé yín jẹ́ ni ẹ̀yin tàn wá ọlọ́run máa báyé yín jẹ́ ọlọ́run máa balẹ̀ àtọ̀nà ẹ̀yin parọ́ tàn wá no going back no going back. àwa náà ń gbọ́n lọ bí ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń tàn wá wàláì ká dáa fún yín wàláì tààlà ìka dáa fún yín lẹ́ẹ̀kan sí èmi mi báyọ̀ ń ṣàṣetì àṣeyọrí mo like nǹkan tí bó ṣe wà last man standing ni mí first first man standing last man standing me i no dey shake leg bẹ́ẹ̀ ṣe ń wò mí pẹ̀lú gbogbo sùúrùtù pẹ̀lú gbogbo ẹ̀ tí mo ẹ̀kọ́ lọ́jọ́ kí n lọ bú àwọn ẹni ẹlẹ́ni àṣẹ àṣẹ àwọn tó ń dá sí àṣẹ kò ń ṣẹ̀bi wọn mo àwọn kan tó fẹ́ gbé mi travel mo sọ pé rọ́ṣẹ́ mo wà ń bí ikú kan ló máa pọ̀ ọmọkùnrin kò sí ọ̀kan láì mọ̀ pé géèmù kan làwọn lórí burúkú kan fi wá ń play tọ́dẹ̀ sọ pé àwọn àwọn ń ṣe Yorùbá nation ah ọmọ mo fọ́ o mo fọ́ o wo tẹ bá lọ gbórí burúkú kan wá tẹ bá padà wá lọ gbórí burúkú kan wá tẹ lọ kóra yín jọ tẹ sọ pé Sunday Igboho nìkan ni mo rí as a real man Igboho Òòṣà nìkan ni mo rí as a confam man pé ó yá orí ẹ wà ń bẹ bàbá mi Sunday Igboho nìkan nìkan ni mo rí as first man as a strong man òun ò mọ̀ pé ẹ̀yin mú lóhun lóhun lórí lẹ́yìn Ìgbòho mọ̀ pé ẹ̀yin mú lóhun lórí ah Ìgbòho mọ̀ èmi náà rí i pé ó yá àṣẹ baba Gani Adams àṣẹ wọn mọ̀ nǹkan tó ń sọ baba Gani Adams ẹ wo mo ṣẹ̀yìn o ah mo ṣẹ̀yìn gan o mo ṣiṣẹ́ bá dáríjì mi ní báyà bí yáfà torí kò tiẹ̀ yé mi gangan mo ṣẹ̀ baba Gani Adams gan o ah baba mi gan mọ̀ pé mo ṣẹ̀yìn àṣẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ ń sọ pé ọ̀gá pé tí jagunjagun máa ń jagun láti àṣẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ èmi ò mọ̀ pé mọ̀ nǹkan tẹ̀ ń sọ bàbá àmọ́ ṣẹ̀yìn gan o tẹ́ ẹ̀ bá ní dáríjì mi ó ń lọ náà ni bọ̀tẹ́ bá máa dáríjì mi máa appreciate ẹ̀ ọlọ́run àmúṣe bàbá Gani Adams ẹ̀ ajé gbogbo àwọn lọ́ba lọ́ba lọ́ba yẹn àṣẹ àwọn tán dá sí tọ́wọ́ pé ọ̀ Yorùbá ò tí rẹ̀ di àti pin ó lè làwọn eléyìí àṣẹ ọmọ nǹkan tó ń ah ó dùn mí bàjẹ́ ah lọ́lọ́ kó gbára mi bọ́ pé mélòó lára ẹ̀ ẹ sọ fún pé mélòó lára ìwọ gangan fún ara ìwọ gangan fún ara ẹ̀ gan inú ìṣòro tó wà ṣó ti gbára ẹ lẹ́ẹ̀nà. Hmm. <laughs> now mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣáìdì rẹ̀yìn ìbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ akọni ó bàjẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà jáde ní ìsìn wípé scam ní Yorùbá Nation dàtàwọn èèyàn kan ń tàn yín ni but nígbà táwa sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lójú ẹ o ìpè ni wọ́n ń sẹ́ o because àwáríwájú jù wọ́ lọ àwáríwájú ju majority tí wọ́n kàn ń pariwo lásán lọ èmi ti wo sàkún kíní ò lè work ẹjẹ́ á kú òun bẹ́ẹ̀ ẹjẹ́ á tẹ̀lé nǹkan mìíràn ẹjẹ́ àmọ̀ wèsì effort wa mo sọ fún pé anybody tó sì kúnnu yorùbá nation ti ń pariwo yorùbá nation Coach me anywhere ó lè ní. ẹnìyẹn make owó internally nípa yorùbá nation or indirectly nípa yorùbá nation. ẹn tó make owó directly or internally ńlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ń sẹ̀ǹdì owó sí lórí ọ̀rọ̀ yorùbá nation because àwọn mógò kan sì kù lábúròdù tí wọ́n ń sẹ́ǹdì owó wálé fún wọn ẹni tó jẹ́ pé externally or indirectly ló fi ń generate owó through Yorùbá Nation lẹ́ni tí ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation tó fi ń wá followers tó fi ń wá subscribers tó fi ń make owó tó fi ń tajà tọ́ṣẹ́ ta nǹkan nǹkan lórí YouTube now àwa tá a wá ń sòótọ́ ọ̀rọ̀ ẹ wá ló dàlẹ̀ ni wá ṣùgbọ́n Sáìdìrẹ sọ̀rọ̀ nísìn ẹ̀ tí ì pé lọ́dàlẹ́ o ó ti wá rí Yorùbá Nation nísìn pé irú àtẹ̀tàn ní bẹ́ńbẹ́ Sáìdìrẹ ó kóku ìkàdé ní ọ kò yẹ káwa o tọrọ àforíjìn lọ́wọ́ Bọ́lá Tinubu àbí àwa tá a ti àtáàkì MC Olúọmọ kò yẹ káwa tọrọ àforíjìn lọ́wọ́ ẹ̀ àbí ṣùgbọ́n wọ́n mọ̀ wípé wọ́n gbé ọkọ lu Ìbà Adams ọ̀dẹ̀ ń fẹ́ àforíjìn látọ̀dọ̀ Ìbà Adams kò dẹ̀ yẹ kí àwọ̀ gba àforíjìn lọ́wọ́ àwọn táwa ṣẹ̀ lọ́nà kan àbí kejì lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí lórí lórí tí wọn ọ̀mọ̀dí lórí táwa náà ọ̀mọ̀dí lórí ọ̀rọ̀ tá rò pé há ni tọ́jẹ́ bí ni. Can you just imagine yourself? ẹ now ó ní um, àwọn ọ̀tá fáwọn kan wọ́n ti di ọ̀rẹ́ àwọn kan nítorí owó bẹ́ẹ̀ nìkan bá wá ní ah torí pé ó sọ pé o ti ṣe Ìbà Gani Adams mo dẹ̀ súnmọ́ Ìbà o màá mú ọ lọ sọ́dọ̀ Ìbà Gani Adams kó wá lọ bẹ̀bẹ̀ will you follow that person or not? sọ́ọ̀tẹ̀ ló ń tọ̀hún àbí rárá ó tẹ̀lé gladly sọ ẹni wọ́n bá wá rí ọ lọ́dọ̀ Ìbà Gani Adams kọ́ wá pè ọ́ ní ọ̀dàlẹ̀ torí pé Ìgbòho ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún ti wá sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams ayé ò lọ títì bí ọ̀pá àbọ̀n ayé ọ̀tọ́ bí ọ̀pá àbọ̀n olórí ọ̀rẹ́ ni lónìí lè jó lórí ọ̀tá ẹni lọ́la olórí ọ̀tá ẹni lónìí lè jó lórí ọ̀rẹ́ ẹni lọ́la àyè wà fúnjà àyè wà fún ìrẹ́pọ̀ gbogbo àwọn tèmi kọlù pátápátá kò sẹ́ni tí mo níjà rẹ̀ kò sẹ́ni tí mo lẹ́sẹ̀ rẹ̀ o starting from Jábélé he didn't offended me anywhere Ìbà Gani Adams kò lẹ́sẹ̀ mi MC Olúọmọ lẹ́sẹ̀ mi ẹnì kankan wọn ò mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu ọ̀lẹ́sẹ̀ mi specially ìjọ́rí tiwa ní bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò dàbí wọ èmi ò dàbí ẹ̀yin èmi máa ń láròjinlẹ̀ mo máa ń fira mi wé èèyàn ẹlẹ́ran ara pé èèyàn lèmi náà o then mo máa ń wá ṣe ìwádìí dáadáa. tí n bá wá ṣèwádìí mi dáadáa tí mo wá rí tí mi ò rí tẹ́lẹ̀ tàbí tí mo rí nǹkan míì tó yàtọ̀ sí táwọn èèyàn ń sọ I will surely come out and tell you it is not like that. So ìgbà tó ṣèlú ń bọ̀ mi ò déédéé tẹ̀lé aṣíwájú bọ́lá ahmed tinubu gbólóhùn tí mo sọ síwájú ni pé òṣèlú ẹ̀yà ló délẹ̀ yìí and you can all agree with me wípé ńgbà tí election yẹn wáyé ìwọ gangan náà rí i pé òṣèlú ẹ̀yà ni orípa táwọn ẹ̀yà ń kó ẹ̀yà ìgbò ń kó orípa tí yorùbá ń kó orípa tí haúsá àti fúlàní kó after that election ǹjọ́ ọgbọ́ há látòkè ọya ǹjọ́ ti gbọ́ kẹ́nìkan condemn election yẹn láti north either north east north west or north central ǹjẹ́ o ti gbọ́ kẹ́nìkan kàn dé máa ṣíwájú Bọ́lá Ahmed Tinubu nobody gbogbo àtáàkì pátápátá east ló ti ń wá because wọ́n ní hidden agenda táwa rí tí wọ́n ò rí. wọ́n ń sa gbogbo pa wọn títí dòní bí wọn ò sí ní búra fásiwájú Bọ́lá Ahmed Tinubu true gullible yorùbás like you because ìwọ náà wà nínú àwọn tó ń support wọn tó ń gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ tó ń comment sórí post wọn tí wọn náà pé tó bá jẹ́ lómi wọn gbé kalẹ̀ ní ọ̀dà Tinubu yẹn ní ọ̀dà Kennedy tí Tinubu ò fi dá ẹsẹ̀ rẹ̀ wo ló ní ẹ má jẹ́ a lọ sọ́nà ibẹ̀ yẹn now Kennedy tán fi àtáàkì lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ta ló àtáàkì ẹ̀ ṣèjọba ni ìjọba ni yes nǹkan méjì ló mú àtáàkì lọ lóye Sunday Adéyẹmọ Ìgbòho àkọ́kọ́ ò ní pé Ọláyọmí Kóìkì on transact pẹ̀lú àwọn IPOB ẹ rí i pé wọ́n wà in contact pẹ̀lú Simon Ekpa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà in contact pẹ̀lú Nnamdi Kanu do you know pé wọ́n ti ráwọn ọmọ Yorùbá kan lọ sí East lọ bá àwọn IPOB eh, kí wọ́n train wọn do you know transaction yẹn wà nínú nǹkan tí àwọn agbófinró trace wá sí lọ́lọ́ Sunday Adéyẹmọ Ìgbòho that is number one secondly ìkọlù tó wáyé ní bọ́dà ìdí ìrókò ń jó ni. ibi tán ti láwọn kọ́sítọ́ọ̀mù kúrò tí wọ́n gba forty seven lọ́wọ́ kọ́sítọ́ọ̀mù. ó ní wọ́n tírèsì wá ẹ̀sùn tọ́kadàbà ó lè fò Tinubu ọ̀ lọ́wọ́ kò lẹ́sẹ̀ rárá rárá Tinubu ò tiẹ̀ mọ̀ wípé Ìgbòho kan wà níbì kan because Ìgbòho affect Tinubu from here to here Tinubu rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho as just one entity just one person tí ò ní kọjá ìbò ẹyọ kan péré. eléyìí tí mo wá ṣe preamble ni o tí n bá gbọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ àwọn ajá yẹn màá wá bẹ̀rẹ̀ part one part two part three. orí pé gba tí mo sọ̀rọ̀ débi custom mo dánu dúró tí n bá padà wá tí n bá gbọ́ ha lẹ́yìn kí wọ́n wọ̀ sin bí ọbẹ̀ inú páànù màá wá jáde finally preamble lélẹ́yìí nbẹ ní tiwa sọ̀rọ̀ lórí many things kò ní gba páàtì ẹyọ kan trust me pé tí n bá ti sọ ni màá ṣe. so the ball is in Igboho's court because let me brief you this do you know pé Igboho ń gbàdúrà kí nǹkan ó ṣe wá as in ẹ lè delete àwọn ọmọ yẹn kó kí la bá lọ kí la bá bọ̀ my question to you olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọkọ̀ ojú ogun ọkọ̀ ojú ìbọn ìjà sílé Ifẹ̀ wọn ò pa ọ́ torí ẹ̀ Ògbúọ̀ní Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì àpọ̀ nítorí ẹ̀ ká ní gbogbo àwọn èèyàn tá à ń bú tí wọ́n ń bú ni wọ́n delete àwọn èèyàn eliminate àwọn èèyàn káàkiri yẹjú àwọn èèyàn káàkiri èèyàn mélòó ni ó kù lórí social media. ká ní Tinubu ti delete wa MC Olúọmọ ti delete wa ta ni ó support Tinubu nìsín. So you have to be cautioned. bá a ṣe ń yọ sólà ń yọ gbọ́ ni mo sọ wípé ọ̀rọ̀ yẹn ti ń kọjá àyè lọ síbi tí ó yẹ kó lọ. ẹgbẹ̀tàlá ọ̀rọ̀ dẹ̀ ń bẹ níkùn tèmi n tí mo mọ̀ ni màá sọ n tí n bá sọ kò sẹ́ni lè jiyàn rẹ̀ you deny I open more trust me and you know me pé kí n tó jáde against èèyàn mo ní fire power lọ́wọ́ ọwọ́ méjèèjì mo fi kódà méjèèjì mo dẹ̀ lè fi jà and I have nothing to lose ntí yóò padà gbẹ̀yìn ẹni sorry I want you to take note that sorry ẹ má bínú sá ìra ọgbọ́dọ̀ rìn kankan láàrin wa brother kò sí ti mú yàn kéèyàn má sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ńtà rẹ̀ bá kò tọ̀rọ̀ ló kò tọ̀rọ̀ we have served you at normal time. ntọ́sẹ̀lẹ̀ láàrin ìwà àtolú ọmọ lásán páàtì kan ni. kí n tó tún máa sọ nǹkan mìíràn so the earlier the better you caution yourself and try to caution your àwọn ajá tí ń gbó that ọ̀tọ̀lá yọ òfu àòbí sí bẹ́ẹ̀ bá ń ṣe gègé ọ̀tẹ̀ ẹ̀ mú ta sẹ́yìn mi àkàndá kú o stop calling me traitors or betrayer I betrayed nobody. n téèyàn ṣe fún yàn mo ti san fún Ìgbòho ju n tó ṣe fún mi lọ mo lè sọ bẹ́ẹ̀. mo sáà mọ̀ pé wà láyé ń gba gbogbo eléyìí lè gbòòbò kiri ẹ má wá kó má sẹ́ni tó sẹ́ o ẹ má dọ́dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. ẹ má lè gbòòbò mọ́ o agbẹnusọ ló mà lé ẹ̀jẹ̀ o ó le ó lé ìjọba jalè wọ́n pànìyàn ìjọba wọlé rẹ̀ lóru ẹni tẹ́ kó ní kẹjù sílẹ̀ o ẹ má lè gbòògbò kiri ẹ má wá kó má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀ọ́ dẹrẹ̀ mọ́ o agbẹnusọ ló mọ̀ jẹ́ o ọ̀rọ̀ lẹ́nu bíi tiẹ̀. eléyìí kan àbí. eléyìí ni mo fi wọ́ọ̀nù Ìgbòho sọ̀rọ̀ where were you ní gbogbo ìgbà yẹn ń bo lọ wà kí nípa àtìpín tiẹ̀ náà tó fi rò páàtì ìgbìyànjú agbára tiwa now ngbà táwọn èèyàn àtàkì mi àwọn tíìmù mi fẹ́ máa dá wọn lóhùn gbólóǹtàn sọ ni pé. Pe àwọn mọ̀ pé táwọn bá bẹ̀rẹ̀ sí ní àtáàkì gbo ojú mi ò ní gbà á àwọn fẹ́ kí n gbójú ńbẹ̀ kí n sọ́jú nù because majority wọn ló ní fat àti figures lọ́wọ́ ni wọ́n ní àṣírí kan tàbí méjì lọ́wọ́ against you. mo sọ fún ọ pé kí wọ́n fi ilẹ̀ fún mi òòṣà tí Ṣàngó mi ò lè nà àríkọ́ ló lè sá ó yà mọ̀nà tán fi ń sìpẹ́ fólúkòsọ àyànràn náà ni. ntí n bá ti sọ ni màá ṣe ẹ má gbàgbé o preamble ni mo pèlè o any little push any little push <laughs> màá sọ̀rọ̀ o Mr. Fẹ́mi Bánjọ àbí so sorry o. Oh. Mr. Israel Ogunleye wọ́n ra fifty dollar fún mi ah God bless you dadi o oh. God bless you thank you sir thank you sir thank you sir iná ò ní tán wo yín ẹ nínà kàntàkẹ́ torí kan lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o. now gbogbo àwọn tí wàá ń sọ̀rọ̀ if care is not taken kò sígbà táwọn tí kálukú ò ní sọ nǹkan tó bá wà lọ́kàn rẹ̀ ni mo fi sọ wípé Ìgbòho ọlọ́ta Ìgbòho lọ́tà Ìgbòho Ìgbòho lè kọ́ṣẹ́ àwọn tí ń sọ̀rọ̀ against wa alọ́ọ̀dọ́ Tinubu is not your business alọ́ọ̀dọ́ MC Olúọmọ is none of your business we are very entitled to whatever decision we make because kálukú wa ló ní ilé ayé ẹ̀. kálukú wa lọ́mọ ntọ́fẹ́ kálukú wa náà ló láfojúsùn gbogbo wa pátápátá nígbàgbọ́ pé níta bá ti ń ṣe ńlọ dáa ntọ́ yẹ kẹ́dà ọmọ ṣe ni pé láti gbìyànjú rí i pé ohun ò ṣe ti ọ̀pá ọmọ ẹlò ọmọlàkejì lára. so ní kúkúrú èdè ìfáàrà lásán lélẹ́yìí. téèyàn bá pòwe mọ́ mi lásán Ìgbòho ni màá wá fi attack téèyàn bá pòwe mọ́ mi tí mo dẹ̀ mọ̀ wípé nkí àbẹ̀ ló ti wá ń tọ́ ni màá wá fi attack so káwọn èèyàn má ti gbèjà mi mo tó jara mi gbè. so anybody tó bá rí ó lè pe rẹ̀ lọ́dàlẹ̀ o ó lè pe rẹ̀ ní traitor ẹ já gbọ́ nǹkan tí Saheed ibi sọ níbí báyìí níbi tó ti ní ebi ń pa àwọn dáàdì wọn àti mọ́mì wọn ni wọ́n ṣe lọ bá olóṣèlú pé anybody tó bá sọ pé torí Ìgbòho ló ń ṣe lọ báyìí ló ṣe rí fún báyìí ló ṣe rí fún pé káàkú sọ pé ebi ń pa wá la fi lọ ọ̀sẹ̀ ìwọ tẹ́bi ọ̀pá ọ̀bẹ ta wa ogún tari ọgbọ̀n kòrè ọ̀bẹ ta wa me can say it categorically baby sì ni ọ́ ọgbọ́. ṣé ìgbò wá jẹ́ bíi portable àbí ìgbò jẹ́ bíi sábàánù gáràjì bus stop kan sórí ẹni ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ sórí ẹ̀ pé ṣáṣọ́ mọ̀ nǹkan tó ń ṣe ṣá ṣé ìgbò wá jẹ́ bíi small pikin kò sáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ní contact ìgbò wọn ò bá communicate wọ́n kàn filẹ̀ síbẹ̀ yẹn ni àbí kò sí ní politician kankan tó lọ tó ń wò wọ́n kò sẹ́ni tí gbòó mọ̀ àbí ìwọ ni gbòó mọ̀ tó fẹ́ lọ defend ìgbòó lọ́dọ̀ Tinubu ó dàgbẹ́ tiẹ̀ ti ń ya wèrè because tọrọ tọrọ bá délẹ̀ téèyàn bá ti ní iṣu kékeré kan àwọn èèyàn kan wọn máa oníkálukú máa bọ́ sórí social media wọn máa ṣe bí wèrè ni Ìgbòho kọjá gbogbo nǹkan tó máa sọ pé ẹ òun wá ojú rere Tinubu torí pé kí Ìgbòho lè wálé tí Ìgbòho bá ti ń bọ̀ bí ọ̀la nọ́mbà àbẹ́ni tí gbogbo bá ti ń bọ̀ ìwọ tó bá ti mọ̀ kó ṣú ọ̀fun dúró sọ́nà bẹ̀nẹ̀ kó ní kò ní kọjá kó ní kó má wálé ẹ̀ torí pé ó ṣe Yorùbá nation torí pé ó sọ pé káwọn ọmọ ìyá òun má kú àbí dúró sọ́nà tó bá ti mọ̀ pé pọ̀nú lé yẹn pọ̀nú ẹbí yín dúró sọ́nà lọ́nà bẹ̀nẹ̀ kó ní igbó president Muhammadu Buhari ní kó má kọjá o orí ya ẹ̀ máa wá pé ó dàpẹ́ ìmọ̀ nǹkan tẹ́ ń ṣe ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ebi ló pa yín lọ sí APC ẹ̀yin tẹ́ ń ṣe APC kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation tẹ́ wá divert lọ sí ibi pátì ọ̀dọ̀ bàbá Tinubu ẹbẹ́ fọ̀n lábàtà ni àwọn tó ti ń ṣe ti bàbá Tinubu láti lẹ̀ àwọn yẹn ó wù wọ́n kọ́ fọ́lù bàbá Tinubu àwọn yẹn ló jẹ́ níhùn tèmi kà sí important bọ̀ ẹ̀yin tó yẹ pé bí pa lọ sí láti inú Yorùbá nìṣẹ́ bí ló pa yín lọ mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ rárá pé ẹ̀ kíní kan torí kan lè fi Ìgbòho lẹ̀ kíní kan bàbá Tinubu so bàbá Tinubu ò ní nọ́mbà Ìgbòho àbí question ni o Ìgbòho ò ní nọ́mbà bàbá Tinubu àbí Ìgbòho ní nọ́mbà ní ọ̀fífẹ̀ ìwọ ìwọ rádaràda tí ìwọ elébi ládùúgbò kan ló wá sọ pé òun ṣe APC torí Ìgbòho. majority àwọn tí ń kọ́mẹ̀ntì ni ò ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀lọ́pọlọ wọn ò lè dánú rò fúnra wọn wọn mọ nǹkan kan ìfẹ́ eréfèé lẹ ní sígbò kò sẹ́ni fẹ́ràn ẹ̀dọ́ kan nù yín because ẹ refuse láti bá sòótọ́ ọ̀rọ̀ lọ́kàn yín gbogbo ohun tí ń ṣe lọ́dà ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá rí mọ́lẹ̀ nǹkan mi lè máa ṣe now ṣáìdì rẹ ó ní alọ́jọ́ APC point of correction ẹ mọ̀ pé ọmọ yẹn kéré ọpọlọ amúgbó ló wà lórí ẹ̀ ọmọ yẹn ò mọ nǹkan kan tiẹ̀ because kò ríbi tí mo ti mú flag APC dání kíkéde àtìlẹ́yìn fásiwájú Bọ́lá Ahmed Tinubu ò túmọ̀ sí pàjọ APC don't get it wrong pa lọ sọ́dọ̀ MC Olúọmọ ò túmọ̀ sí pé àjọ APC pé mò ń bá wọn sí nínú aṣíwájú New Nigeria's bloggers New Nigeria bloggers kò túmọ̀ sí pé mo jọ APC kò dẹ̀ túmọ̀ sí pé mi ò sí nínú ẹgbẹ́ mi tàbí mi ò ṣe tèmi lọ́tọ̀ ọ̀tọ̀ ṣègede ń dágbá àwọn kankan wà téèyàn bá wọn take part nínú ẹ̀ kò change anything from me kò yọ kúrò nínú tí mo jẹ́ tẹ́lẹ̀ tàbí tí mo fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú lẹ́yìn kó fi kún un because whatever tá a bá ṣe lónìí ìtàn ni lọ́la so and ó tún sọ̀rọ̀ kankan bíi ó ní um, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn polówó Sunday Adéyẹmọ Ìgbò ẹ̀tàn lóyìn ara ẹ̀yin tẹ̀ ń hype ẹ̀ ń hype ni àgbàgbà ilẹ̀ Yorùbá tó lè sọ pé bọ́yọ̀ ń pe Sunday olóyè Sunday Igboho àbí bá a sọ̀rọ̀ àbí nǹkan kan kò lè jà àwọn Ayọ̀ Adébánjọ lọ Professor Banji Akíntóyè èèyàn bí ìgbín ní ìgbín ẹni bí àwọn onírà wọn he ọ̀tá ìran Yorùbá làwọn tí wọ́n yí Ìgbòho ká sọ wọn àlébágbò sòótọ́ ọ̀rọ̀ because ẹni àánú ni wọ́n inú igbó ni wọ́n dẹ̀ ń lọ so wọ́n ń try láti fa Ìgbòho lọ́wọ́ lọ tí Ìgbòho bá gbọ́n kọjá rẹ̀ gbà kó lọ́wọ́ wọn. so oní Ìgbòho ní nọ́mbà Tinubu lọ́wọ́ ní nọ́mbà Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ ti kó ipa tiwọn sẹ́yìn yà but ẹ jẹ́ kí wọ́n kópa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin náà support kí wọ́n bú Ọọ̀ni Kóìkì ńlanu pọn gàlà páwọn ọlọ́ máa gé orí àwọn ọba kan wọn náà wà ní ti ń pàtẹ́wọ́ fún un ẹ̀ ń pè ní hero ẹ̀ ń sọ́pọ́ọ̀tì ẹ̀ kí làwọn ọ̀rọ̀ tó kó bọ́lọ̀ ìsànde Adéyẹmọ Ìgbòho ó máa jáde nù part one. now ó ní ẹ eh, eh, elébi kan from nowhere well ìwọ láribi pa àwọ̀sẹ́ hàn lára ẹ̀ ẹ̀ẹ́n ò ń tọ́jú àwọn èèyàn kan ò ń lágbára ọlọ́run láti tọ́jú àwọn èèyàn kan ìrú ẹ̀ ń tọ́jú èèyàn ìwọ gan tó nílò tọ́jú. ọláwọn kan tó wà ní ìṣòro tán ti gbára wọn kalẹ̀ hmm, rẹ̀ ń tó wà ní ìṣòro láàrin wa o ẹni ó bá dẹ̀ wà ní ìṣòro láàrin wa ọlọ́run lọ́ba tí yọ̀yàn nínú ìṣòro ṣùgbọ́n àwọn òrìjẹ́ẹ̀tì àwọn tó fẹ́ ṣe wá lóore ifá tó ká tiẹ̀ sọ pé àwa náà wà kò sẹ́ni tí ò ní ṣòro kò sẹ́ni tí ò ní ní ṣòro kò sẹ́ni tó kọjá àdánwò ìfẹ́ tá ní ìfẹ́ àníjú ọ̀gẹ̀dẹ̀ ní ṣàkóbá fẹ́ ta ìfẹ́ tá ní sígbò o tá disappointed ló change mind wa so ọwá ní ọgọ́ra ẹ ọgọ́ra ẹ ní pé àwọn kan ń mèkó owó lórí Yorùbá Nation ọ̀gọ́ra ẹ̀ èmi mọ̀ pílẹ̀ mo mọ̀ gbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation mo mọ̀ gbà tó join Yorùbá Nation Yorùbá Nation lọ sọ di gbogbo tó dà lónìí sọ pé mi Àkàndá sọ bẹ́ẹ̀ máa wá sí láwẹ́láwẹ́ fún ọ gbogbo tí wọ́n ṣáìdì rẹ jẹ́ lónìí pátápátá Yorùbá Nation ni ọ̀rọ̀ Yorùbá Nation ni láti bolo ti bẹ̀rẹ̀ láti bi pé ó fẹ́ mobilize àwọn èèyàn ní Kòròdú fún rally àwọn èèyàn iye àwọn èèyàn báyìí mo fẹ́ mobilize kí ni wọ́n jẹ kí ni wọ́n mu a wọ mọ́tò a gbà mọ́tò a gbọ̀kadà a sì gbá a ṣàwò làwọn ará òkè òkun fi ń pọ̀mpù owó sọ́dọ̀ ẹ̀ lòfin fowó wọn sara rin dín tẹ́lómi ọ̀sẹ̀ ìdí owó sí ọ tí ò ní rí ọ pè mọ́ wọn lọ́ọ́ bá mi sọ̀rọ̀ ńgbà yẹn mi ò sọ fún ọ nìyí gbogbo nǹkan bá sọ fún mi nípa èèyàn kọ́ ni mo máa ń sọ̀rọ̀ lé lórúkọ mo máa ń dá lóhùn ntí mo ń sọ ń gbà yẹn ni pé ibi tí ọ̀kánjú ààrẹ so sí ló ti ń ka ṣùgbọ́n nísìnyí majority yín wá ń ṣe bí ẹni pé saint nìyín àsìn bí ẹni pé tọrọ kọ́bọ̀ ò bọ́ sí yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation rí èmi àkàndá Awíkóńkó nìkan sọ ni n parọ́ gbowó lọ́wọ́ èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation rí kì í ṣe páwọn èèyàn ṣe mí lóore rí lórí ọ̀rọ̀ Yorùbá Nation àsìn pé Mr. Wikonko ẹ try ẹgbà kẹfìrà káàdì mo mọ̀ pé data máa ń kọ̀ sí ní Nàìjíríà ẹgbà kẹfìrà data kì í ṣe wípé a fẹ́ organize èèyàn tàbí kí n gbé fóònù síbi fáànù káwa sọ pé a wà lórí ọ̀kadà à ń lọ pàdé àwọn Fúlàní kan nu gbó kan o ìgbàdógóje o ẹ máa gbé fóònù sẹ́nu fáànù àwọn èèyàn máa gbọ́ breeze hello ma hello sir mi ò lè gbọ́ yín dáadáa o orí ọ̀kadà ni mo wà mí wà ẹ̀gbẹ́ fáànù lẹ́wà àṣírí ọ̀pọ̀lọpọ̀ yín tú sí wa lọ́wọ́ ntáwa dúró dè ní àtúbọ̀tán tọ́jà jù ntí mò ń ṣe lónìí àtúbọ̀tán lọ́jà jù tí n bá sọ dáadáa ọlọ́run rí bí n bá fi gbá kan nú ọlọ́run rí ṣùgbọ́n mo sọ one hundred percent bó ṣe rí it is none of my business bóyá ọgbàgbọ́ àbọ̀ ọgbàgbọ́ yan ẹlẹ́yin ọkàn mi mọ́ n tí mo mọ̀ ni pé bẹ́ẹ̀ bá tún tì mí sí i n ó tún sọ mẹ́rin torí mẹ́rin ẹ̀ lọ́wà lọ́wọ́ mi preamble lásán lélẹ́ mi ò tí ì sọ̀rọ̀ rárá ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n bá kókó tí mo mẹ́nu bà briefly ó ti wà lákọọ́lẹ̀ lọ́la òye òye àwọn èèyàn kan bọ̀bá ìsọ bẹ́ẹ̀ mi ò ní asọ̀rọ̀ sẹ́ni mímì sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀ asọ̀rọ̀ sẹ́ni mímì sọ̀rọ̀ ọ̀dànù I am always sincere very very straightforward factual and direct I don't normally mind the receiver of my words my own is to say it as it is you believe me or not me don't care so exactly bó ṣe rí gangan nu. so ṣáìdì rẹ ọwá ní ọgọ́ra rẹ ọgọ́ra rẹ o ó jẹ́ mọ̀dùnmọ́dùn ọ̀rọ̀ Yorùbá nation ọ enjoy Yorùbá nation wà láwọn kan fi méèkì owó ìwọ náà fi méèkì owó torí Yorùbá nation lọ́jà àwọn èèyàn mọ̀ ọ wà nínú àwọn Yorùbá nation gbà mí èmi kọ́ ó sèlè mi igi ó sè mi gbogbo igi tó bá mi ń gbọ́ àtẹ̀yí tí mo bá ń gbó wọn padà fòṣẹ̀ sí gbóni kọ́lẹ̀ kọ́kọ́ kọ́ mi sí i. well àkàndọ̀rọ̀ àwí kóńkó mo mọ̀ pé táìmù tó ti lọ n ò mọ̀ pé wọ́n sọ̀rọ̀ tó báyìí n ò sì tí ì wá sọ nǹkan kan. Hmm? ṣùgbọ́n sẹ́ gbàgbé mo sọ gbólóhùn kan àti Ṣàngó mi ò lè nà àríkọ́ ló lè sá ó mọ̀ ọ̀nà tán fi sìpẹ́ ni. gbogbo àwọn ajá ti ń gbó bó bá wọ̀n bọba panu mọ́ kí wọ́n fa ọ̀ràn sí lọ́rùn ọ̀rọ̀ ń gbin nínú àwọn tá a bá fún dọ̀dún ní ìfókùfún yọ fọ̀fọ̀kùfọ̀ jáde ìwọ̀nba tẹ́ rọra fún mi díẹ̀ ni mo rà sọ díẹ̀ hùn tẹ́ bá fún mi jù ń fọ mẹ́ni. so kí Ìgbòho take it easy má sì ránṣẹ́ ẹkú sẹ́nì kankan ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí inú ẹni tó gbé dodidi ẹ láìkí kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV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 tó yẹ ọ̀ wá yé ọ wípé ajá tó rí ni tó ń jòrò tó bá rí ni tó ń gbó nǹkan kan ṣẹlẹ̀ ó yẹ ká gbìyànjú láti wá kíni bí ajá yìí nínú olórí ọ̀rẹ́ ní ṣe yá ara do olórí ọ̀tá ẹni lójijì bí ọba ni tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe lásán èèyàn máa ń wádìí ni èèyàn dédé yọpọ̀ so mo ti ní kéèyàn kankan má pè mí wọ́n ní píkì so àkàndá ń relé ẹ má dárò now bẹ́ẹ̀ bá dárò tún dọjọ́ mi ọjọ́ rẹ o ẹ fẹ́ ra sticker fún mi ẹ sì lè rà o ẹ fẹ́ ra stika fún mi ẹ sì lè rà o ẹ click lórí dollar button yẹn dollar icon yẹn hmm, ẹ click lórí ẹ yóò gbé yín lọ síbi táwọn stickers yẹn wà ẹ láǹfààní àti ra sticker fún mi ẹni ọba bú mi kò ní jèrè kò ní fọmọ yín ṣépè fún yín mọ́ kò sí ní tọ́ka àwọn ọmọ ọlọ́mọ God bless you all akàndá ń relé lágbára ọlọ́run á tún láǹfààní àti tún pàdé God bless you all. ilé tìyá akàndàmú relé mi o ilé mọ̀ ìyá ìyẹ̀rú ọ̀gìn mo ti ń lọ. ilé tìyá akàndàmú relé mi o. ni ó bá mọ̀ pé léyà.